الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن قد جانا اليوم إليه تنبني الأقوى إليه تجي كل gbígbé rẹ̀ papọ̀ pẹ̀lú ọkọ tí ó fi rọrùn òun náà ní kí ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kọjá ẹni tó ṣe fọkàtà kọ́mẹ́sẹ̀ jẹ́ oníjàmbá fún ọkọ tó fẹ́ nítorí pé kó tó di pé gbogbo obìnrin kọ̀ọ̀kan ọ̀padà jẹ́ ìyàwó fẹ́ni tó jẹ́ ìyàwó fún kò sí tàbí ṣùgbọ́n pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà ni wọ́n ti sánà pé káwọn fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti wá rí ṣùgbọ́n tí ìná wọn ti kọ̀ wọ̀ olú ẹlẹ́dàá ó tún kádàrà pé kọjá ìyàwó fẹ́ni tó fẹ́ lẹ́yìn ìgbà tó ti wá fẹ́ ọkọ ẹyọkan tó fẹ́ yìí ọkọ ẹyọkan iná lóbìnrin máa ní ní ìgbà kan ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀rí à obìnrin kọjá ni tó ṣe pé yóò máa jẹ́ ìyàwó fẹ́yàn méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. ọkọ ẹyọ kan kò sì ma kọ lẹ́nìkan lọ́kọ kò tún wá máa fa àwọn kan sàlè òfin àti Islam ṣe ụwa wọ ìwọ náà ló finú fẹ́dọ̀ tó sọ pé ẹni tó fẹ́ fẹ́ ni bàbá rẹ màmá rẹ ó ṣeé ṣe lọ́jọ́ tó mú wa báwọn sọ pé àwọn fara mọ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọ iná ló sunkún sóbì rẹ̀ lọ́rùn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn tó tún halẹ̀ mọ́bì tó tún ọ̀bájọ́ kó wọn fẹ́ ni tó wọn fẹ́ wọn pààrọ̀ wọn ìlọ adé lẹ́yìn ìgbà tó fẹ́ ni tó fẹ́ sì torí rẹ̀ para rẹ̀ tó tún wá wà ní ọkọ yẹn tó tún máa jàǹbá ọkọ ọmọ ajá sí wípé àwọn kan tún yàn lálẹ́ àwọn kan tún wà tó tún jẹ́ onítiwọn lẹ́yìn ìgbà tó ti jẹ́ ìyàwó fọ́kọ rẹ̀ tí wọ́n bẹ̀rù pé kú bẹ̀rù tó bẹ̀rù péjọ gbẹ̀dà òkè á máa wà ní ìgbà tí èsì pé wọ́n fẹ́ sórí ibú wọ́n ti wà nílé ọkọ ọkọ rẹ̀ ẹnìkan wá ń pè ọ́ lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ó wá gbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ kúrò níbi tọkọ rẹ̀ wà ó wá lọ gba ìpè ní kọ̀rọ̀ níbi tọkọ rẹ̀ ò ti ní gbọ́ntẹ́ǹjọ́ sọ ọlọ́dún kí ni tó lè máa sọ ìwà àti tani ganan rí lẹ́lẹ́ máa sọ̀rọ̀ tó jẹ́ kọ́kọ́ rẹ ọ̀yẹ́ kọ́kọ́ ọkọ rẹ fẹ́ gbé ìpètọ́ wọlé pé tani ó ní ah, ẹ má gbé ẹ má gbé o ẹ má gbé ẹ má gbé ìjálè ṣẹlẹ̀ láàrin wa tẹ́ bá gbé o Allahu ìjálè ṣẹlẹ̀ láàrin tọkọ bá gbé fóònù à ó túmọ̀ sí pé ọyẹ kí wọn náà ti tètè fura torí pé pánsá rẹ tí ọba fura yóò jà náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ̀nyẹn nígbà tí wọ́n wọlé ọkọ ẹ̀rí pé tọkọ bá ń bá wọn sọ pé síìmù tó ń lò tí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ tẹ́lẹ̀ apààrọ̀ rẹ̀ nítorí pé omi tuntun dé ẹja tuntun wọ̀ nítorí àwọn ń bára rẹ tẹ̀jọ́ ń kóra yín ká wọ́n má bàa ní ọ̀nà àṣírí ọ̀pẹ̀ má ó ní láéláé tẹ̀lé parọ́ rẹ̀ nítorí pé àwọn ẹni tí mo ti mọ̀ àwọn tó ti mọ̀ mí pẹ̀lú ẹ̀ ẹ̀ ń gbà wọn á mọ̀ kí ló sọ ọ́ dà alo ti wọlé ọkọ báyìí síìmù yìí á gé wẹ́lẹ́wẹ́lẹ́ á dà sí lẹ́gbẹ̀ ó ní láéláé bẹ́ẹ̀ bá tẹ̀ sẹ́rú eléyìí òun kò lọ́dọ̀ yìí ni ẹ mọ̀ pé ìjọ ti ń lọ wọnú irú àwọn obìnrin báyìí nítorí dájú òun ni pé wọn àwọn afọ́kọ nìkan ọkọ kan àlè oríṣiríṣi ni ẹ ká bẹ̀rù Allahu azza wa jalla obìnrin kan ò lè máa gbé pẹ̀lú ọkọ kó máa jàǹbá ọkọ kátìrì rẹ̀ ọmọ padà tún jọkàn ẹ wà pẹ̀lọ́kọ nínú ilé agogo mọ́kànlá ti lù ìpè kan wá wọlé gbàtí pé wọlé ìpè ń gan lójú ọkọ ọkọ wa wọ abo ó ní agogo mọ́kànlá ẹ ló ń pè ọba yìí ṣé bàbá rẹ ni àbíyá rẹ ẹ̀gbọ́n àbábúrò rẹ ààrẹ nìkankan nínú àwọn eléyìí nínú ọgbà o ẹni tá a bá nínú ọgbà ló bá ti borí kélébé dalérú dalérú bọ́ǹtì ẹ ti jẹ́ ọ̀nà actually actually kí ni actually yẹn ta ló fẹ́ bá sọ̀rọ̀ lọ́ba ní ìyá alágbájá ni lọ́ba bí ìyá alágbájá kí ló kọ́ ọkọ̀ pẹ̀lú ẹ̀ ẹ akẹ́kọ̀ọ́ máa ń sọ̀rọ̀ ni kò ní da fọ̀rọ̀ náà tàgò mọ́kànlá talẹ̀ ní náà tẹ̀jọ́ ń sọ̀rọ̀ ó sì ó sì títí múra rẹ kìí ṣe kó ṣèèṣì pé nọ́mbà mi àákàn máa jọ sọ̀rọ̀ ni ó túmọ̀ sí pé gbogbo gbàlẹ́ máa pera yín olúwa lọ́kàn kọ́ kó káàkiri ó tú lónìí. irun wa tọba wa ná tètè pé gbogbo ẹ̀ jáde lọ́wọ́ tí wọ́n á máa pariwo ká pọ̀pọ̀ ti lé jù ọ̀rọ̀ tí ó tọrọ ó lọ lé òun ẹ dákun kó lọ yẹ kí wò rí sí kó jù ṣe bí ìyàwó tí wọ́n fẹ́ ìyàwó tiẹ̀ nù nígbà tí èsì wọn náà gbádùn ọ̀njẹ́lẹ́dẹ̀ tó kàn ti jẹ́lẹ́dẹ̀ àwọn ni wọ́n gbádùn wa fẹ́ kí ló wà inú àná wọ́n mú tiwọn tó fẹ́ mú ni wọ́n bọ̀ ń sẹ́ yòókù. ńgbà tí wòye ti tẹ̀lẹ́dẹ̀ bá ọ kí ni ọ̀ wá ní dùn ọ sí kí ni ò ní ká ọ láàṣì ìyàwó sọ́kẹ́ tí wọ́n bá wọlé tó ń bá wọlé ẹ̀ tilẹ̀kùn báyìí bẹ́ẹ̀ nìkan tún lẹ́tọ̀ọ́ kó wà á rìn má ṣé náà lọ yẹ kó tún á jẹ́ pé ń bẹ́ lómi ìnájà oríṣi ilé ẹ̀yin obìnrin lọ bẹ̀rù ọlọ́ ẹran pé olú ẹlẹ́dàá wa ń rí yín kó kó ṣe pọ́kọ̀ rí yín ẹ rántí pé kò sí nǹkan kan tó pamọ́ tẹ́lẹ̀ dá wa gbogbo nǹkan tí sì ń ṣẹlẹ̀ pátá tó lọ ẹlẹ́dàá kó lé wa jìnnà sáì dáa.